Um, ní tẹ̀síwájú lábẹ́ tọ́pì kan tí a gbéyẹ̀wò lánàá tí í ṣe àǹfààní tá sọ wípé ẹ̀sìn ọlọ́run ọba fún wa láti sọ ohun tí ò dáa nípa ẹni tí wọ́n bá wá ṣèwádìí ìwẹ̀ lọ́wọ́ ẹni tó bá jẹ́ pé fún àti ní onítọ̀hún gẹ́gẹ́ bí ìyàwó àbí gẹ́gẹ́ bí ọkọ tó sì jẹ́ pé sísan tí ò da nípa onítọ̀hún kò ní máa jẹ́ pé a sọ̀rọ̀ ẹ̀yìn kódà bó tiẹ̀ jẹ́ pé ohun tí ò ní wò tí wọ́n sọ nípa òun òun náà ni ohun tá a sọ nípa ẹ̀ lópin ìgbà tá a bá ti tá a bá ti parọ́ mọ́ <clears throat> eléyìí túmọ̀ sí pé Eh, ẹ̀sìn pàtàkì ọ̀rọ̀ marriage débi pé wọn ò ní fẹ́ ká torí pé a fẹ́ ṣẹ nìkan ká bo àṣírí ẹ̀ níbi tó ti jẹ́ pé bíbo àṣírí yẹn a máa kó ìpalára bá ẹni tó fẹ́ fẹ́ so àwa fi kún lánàá wípé kì í ṣe níbi marriage nìkan lẹ̀sìn ti fún wa láǹfààní ká sọrú ọ̀rọ̀ yìí eh, àǹfààní yìí wà fún ààyè mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ títí márèjì jẹ́ ìkan nínú ẹ̀ so èyí tó sì kejì òun náà ni ohun táwọn afá ń pè ní atazọ́lùm atazọ́lùm òun náà ni kí ẹnìkan ó fẹ́ mú complain lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ adájọ́ àbí aláṣẹ àbẹ́ni tí ó lè má jẹ́ adájọ́ ó lè má jẹ́ aláṣẹ ìlú ó jẹ́ni tó ní ìkápá láti bá gba ẹ̀tọ́ ẹ̀ tó sá sí ẹnìkan lọ́wọ́ tí ò wá rí ẹ̀tọ́ ọ̀hún gbà tó wá fẹ́ complain fẹ́ni tó máa jẹ́ bí oníbàáwí fẹ́ni tó gba ẹ̀tọ́ ẹ̀ yẹn ṣe mọ̀ pé ẹni máa bá ní gba ẹ̀tọ́ dandan ni káròyìn bẹ́tọ̀ ṣe bọ́ sí ọwọ́ ẹni tó fẹ́ yan lè jẹ́ yẹn mímọ wá ròyìn bó ṣe fi àbí ète gba ẹ̀tọ́ ẹni kìí ṣèròyìn tó máa wù ú ọ̀rọ̀ ẹ̀yìn náà ni ò bá jẹ́ ṣùgbọ́n torí pé ọlọ́run ọba gbà wá àyè yìí wípé a lè sọ̀rọ̀ ń tàn ní tí ó sì ní dùn mọ́ ká lè rí ẹ̀tọ́ wa gbà a lè sọ̀rọ̀ ẹ̀ fún ẹni tá a nírètí pé gbígbọ́n tí ó fi ṣẹ̀wá yẹn a lè dá ẹ̀tọ́ yẹn padà fún wa tí ò bá sírú eléyìí ni ẹnìkan kan ò ní lọ síwájú àwọn adájọ́ ṣẹ̀ríà tí wọ́n lọ fẹ̀sọ̀ ẹjọ́ sùn fàkùjúwe ìkan àwọn sàhábà tó ń jẹ́ ọ̀wẹ́mìrì al-Ajlani ó wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní ìwò òjíṣẹ́ ọlọ́run kò dà kí má tẹ̀lé ti Uwaymir eh, Hilal bun Umayya ó wá bá nàbì sallallahu alayhi wa sallam wípé ya Rasulullah ìyàwó mi lóyún sínú mo sì ń ṣeyèméjì kò tiẹ̀ lóhùn ṣeyèméjì ó ní mo sì ń fẹ̀sùn kàn án wípé èmi kọ́ ni mo lóyún inú ẹ̀ wípé ẹnìkan tó ń jẹ́ sherik òun ló ní oyún yẹn ordinarily ẹni bá sọ fún adájọ́ àbáláṣẹ wípé ìyàwó òun gbóyún sínú tí kìí ṣe oyún tòun ó ti fẹ̀sùn ṣìnà kàn ọ̀rọ̀ ẹ̀yìn ni ò bá jẹ́ ṣùgbọ́n ó ń fi eléyìí tọrọ pé fóun ní ẹ̀tọ́ òun ni làmẹ́bí sallallahu alaihi wasallam ṣe wá pa láṣẹ pé sọ fún ìyàwó ẹ̀ yẹn pé kó fojú kan wá kẹjọ wá nígbà tárábìnrin ọ̀hún sì kọ̀ láti jẹ́wọ́ pé òótọ́ lòun ṣe ṣìnà ànábì ní kó búra wọ́n jọ búra ó wá yà wọ́n kò jẹ́ kán fẹ́ra mọ́ so sísọ ohun tí wọ́n ti ṣẹ́ ní fẹ́ni kó máa fi ìyà jẹ ẹni tó ṣẹni àbí tí a bá ní gba ẹ̀tọ́ ẹni ó jẹ́ ààyè kejì tí ṣẹ̀rẹ́ àti fún wa níyọ̀ǹda yìí pé a tí ó fẹ́ túmọ̀ sí ọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n láàyè yẹn a ní kàkún ọ̀rọ̀ ẹ̀yìn ààyè kẹta òun ni eh, al alátàríyèrèl munkar tó bá jẹ́ pé ẹjọ́ ta fẹ́ fi sùn eh, ọ̀rọ̀ ta fẹ́ sọ nípa ẹnìkan tí ò ní dùn tí ò ní wù ú ń sọ fẹ́ni tí a nírètí pé a lè bá sọ̀rọ̀ kópa ìwà burúkú tì ní ọ̀tọ̀ ní tadájọ́ tó lè gba ẹ̀tọ́ fún wa lọ́wọ́ ẹni tó yàn wá jẹ tó sì lè fìyà jẹ ẹni bá ṣẹ̀ sófin ọlọ́run ṣùgbọ́n ẹni tí kì í ṣadájọ́ tá a kàn mọ̀ wípé ẹni tá a fẹ́ fẹjọ́ ẹ̀sùn á tìjú ẹ̀ títí bí tí a tìjú ẹ̀ yẹn á jẹ́ kó fẹ́ gba ìtọ́sọ́nà onítọ̀hún tí yẹn bá pè sí àkíyèsí wípé nǹkan báyìí tó ṣe kò dáa o fàpèjúwe kárí pé ọmọ kéwù ìkannú àwọn àfà ó rìnrìn tí ò pọnlé tí kìí ṣe ìrìn ọmọlúàbí àwa bá láàárín àwọn onítẹ́tẹ́ àwọn ọ̀mùtí ibẹ̀ ló jókòó sí tí wọ́n jọ ń sọ̀rọ̀ àlùfàǹṣá àwa fẹjọ́ sun àáfà ẹ̀ a lè má láníyàn pé bóyá wọ́n ti mẹ́wọ̀n àbí kí wọ́n nà ń kò bókò ṣùgbọ́n aláníyàn pé irú ibi tó jókòó sí yẹn kò kán òun tó jẹ́ lẹ̀sìlé tó à ń fẹjọ́ sun àfá ẹ̀ a sì ń sọ tó ṣe ní tí ò ní dùn mọ́ pé ká máa sọ kì bá jọ́rọ̀ ẹ̀yìn bí kì bá ṣàníyàn pé a fẹ́ fi tún tọ̀hún ṣe la ṣe ń rìpọ́ọ̀tì ẹ̀fẹ́ ń tán rìpọ́ọ̀tì ẹ̀fún so gbogbo ìgbà tó bá jẹ́ pé ẹni tó ṣẹ̀ wá à ń rìpọ́ọ̀tì ẹ̀fẹ́ ni tó lè bá wa gba ẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀ abẹ́ni tí ó ṣẹ̀ wá ṣùgbọ́n tó hùwà ẹ̀ṣẹ̀ à ń rìpọ́ọ̀tì ẹ̀fẹ́ ni tó lè ṣe wá àfihàn tó lè pa láṣẹ pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ nínú ṣẹ̀ríà ìyẹn ò ní máa jẹ́ ẹ̀ṣẹ̀ alákòóso kúrà ìyẹn jẹ́ ààyè kẹta ààyè kẹrin òun ni al-istifta ta bá rẹ́ni tó ṣe nǹkan kan nínú ìbádà tó wá ṣe ní bó ṣe yàtọ̀ sí táwàárò fóun ló jẹ́ ọ̀nà tó tọ́ kágbàṣe ìbádà mápèjúwe èèyàn wọlé lásìkò tá ń kírun àsùbá lọ́wọ́ ó wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ó ń kí rákàtì al-fajr ẹni tí kíní wá ṣàgbègbè sí ó wá ń bi ìmáàmù lẹ́yìn tí wọ́n ti kírun tán tẹ́nìyẹn ti lọ wípé ánàkùnmùlọ lágbájá ọmọ tàmùlò nígbà tó wọlé tẹ́ ti gbérùn dúró àrí tó bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tó ń dáhùn kí ní kí táwàárò yìí pé ó yapa sí kó kí irú yẹn a sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn torí pé n tó ṣe kìí ṣe tó dáa ṣùgbọ́n a sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ní tàbùsí a fẹ́ ti bèèrè ìdájọ́ ni pé ṣó tọ́ kó ṣe bẹ́ẹ̀ àbí kò tọ́ ìmáàrún á dá wa lóhùn ìpè tó bá jẹ́ pé náàfílà ló ń yàn o kò tọ́ kó ṣe bẹ́ẹ̀ so irú ń tọ̀hún yẹn tó bá gbọ́ pé lẹ́yìn tó ń kúrò mọ́ṣáláṣí wọ́n ń ṣèbéèrè lórí nǹkan kan tó ń ṣe tí wọ́n rò pé kò tọ́ ó lè ní kí ni tí wọ́n ṣùgbọ́n wá kírun tòun ni ṣùgbọ́n ẹni tó ṣèbéèrè nípa bóun ṣe ṣe ìbádà tiẹ̀ lọ́nà àìtọ́ yẹn kò lámìíràn fóun fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn ó fẹ́ fi béèrè ni sò tó bá jẹ́ pé bó ṣe ṣe yẹn ṣẹ̀rí àgbà wá láàyè a lè máa ṣe bẹ́ẹ̀ tí ṣẹ̀rí ò bá gbà wá láàyè tí gbogbo ẹni tó gbọ́ ńgbà tí wọ́n ṣe yẹn kó lè kẹ́kọ̀ọ́ wípé tá a bá ti wọ mọ́ṣáláṣí tí ìmáàmù sì ti ń kírun ọyàn àfẹ́ ká bọ́ sẹ́gbẹ́ kan ká máa yan máa fílà mọ́ so ẹni tó ń ṣèwádìí ó lè wá sọ tí ò dáa ẹni tí wọ́n ń ṣèwádìí nípa ẹ̀ ṣe ọ̀rọ̀ ọ̀run lásọ yìí ó lè jẹ́ nǹkan míì wípé ìmáàmù ìjó lẹ́tọ̀ọ́ ọkọ máa gbá ìyàwó ẹ̀ lójúmọ́ gírí kó máa kó bẹ́ẹ̀ tìbó wọ́n kí ìmáàmù wá bèèrè pé kí ló lè fà á wá ní àà lágbájá ọmọ tàmọ̀dò mo rí tó ṣe báyìí báyìí báyìí báyìí ó ń ṣèwádìí ni ló jẹ́ kó dárúkọ ń tọ̀hún ṣùgbọ́n ohun tó dáa jù ni pé ká má dárúkọ èèyàn lè ṣèbéèrè láláì ní dárúkọ ẹni tó kó sí nǹkan tá a fẹ́ ṣèbéèrè nípa ẹ̀ ẹlòmíín lè máa rò pé kò sí bóun ṣe fẹ́ ṣàpèjúwe nǹkan tó ṣẹlẹ̀ yẹn láláì ní jẹ́ pé òun dárúkọ ẹni tí ó ṣe nǹkan ọ̀hún kó lè clear fẹ́ni tá à ń bi léèrè tó bá jẹ́ pé kò sọ́nà àbáyọ kò sí bá ṣe fẹ́ júwe nǹkan tó ṣẹlẹ̀ yẹn kí wọ́n gbọ́yé láláì jẹ́ pa dárúkọ onítọ̀hún lópin ìgbà tó jẹ́ pé àníyàn tá a fi ń dárúkọ ẹ̀ ó ṣe ní tí ò dá yẹn àníyàn pé a fi ń wá ìdájọ́ ẹ̀sìn ni ò ní ṣèwọ̀n. ṣùgbọ́n tó bá ṣe é ṣe ká béèrè láláì dárúkọ òun ló máa jẹ́ tó ń dáhùn náà kóun náà láti dáhùn gbogbo tó bá yẹ kó sọ nípa ọ̀ràn yẹn ló máa sọ láláì ní páyà pé àpé àìdáhùn òun ó máa ṣẹ ẹnìkan bá fẹ́ nípa ẹ̀sìn ká máa sọ pé ká dárúkọ ẹni tí nǹkan tá a fẹ́ nípa dídárúkọ kò ní ṣèwọ̀ náà eléyìí jẹ́ àyè kẹrin àyè karùn-ún òun ni mímá wá ṣe ìkìlọ̀ fún àwùjọ mùsùlùmí nípa aburú àwọn kan ó ṣeé ṣe káwọn náà jẹ́ mùsùlùmí àbí ó ṣeé ṣe kẹ́ni tá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n à ń páyà wípé ó lè fẹ́ ṣe àwùjọ mùsùlùmí ní ṣùtá pápèjúwe tábárọ́mọ ìyá wa kan tó kọ́ medicine ó kọ́ nípa iṣẹ́ ìṣègùn ṣùgbọ́n kò pass tó fi jáde ó wá sí clinic ó kan signboard ó ní hospital lòun dá sílẹ̀ òun ṣètọ́jú. ọmọ ìyá wa ni muslim ni àwa tá a jọ lọ school pẹ̀lú ẹ̀ a mọ̀ pé kò káàdì táwọn èèyàn bá ń lọ gba ìtọ́jú lọ́dọ̀ ẹ̀ ó ṣeé ṣe kó ṣàkóbá ṣé ká máa wò ó ràn ní ta bá fẹ́ àwùjọ ọ̀rọ̀ ẹ̀yìn ló máa tí ò la máa sọ nípa ẹ̀ ta bá fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n nírú ààyè yẹn ìkànnú méjì ni yálà ká bo òun láṣìírí ká kó bá gbogbo àwùjọ àbí ká tú òun láṣìírí ká fi yẹ aburú lórí àwùjọ so Islam ní gbogbo ń ta bá ń láti tú láṣìírí ẹni yẹn gbogbo ń ta bá ń láti sọ nípa ẹ̀ tí ò ní tẹ́ lọ́rùn tí ó máa jẹ́ òdodo tá a fi máa gba àwùjọ kúrò lọ́wọ́ aburú ẹ̀ a ní kà ọrụ ọ̀rọ̀ ẹ̀yìn pòròpélè náà clear the last one ìkẹfà òun náà ni almujahir bi fisihi aw ẹni tó bá jẹ́ pé ìkẹfà ni ẹni tó jẹ́ pé ó ti bọ́ ẹ̀wọ̀ ọmọlúwàbí kúrò lọ́rùn pẹ̀lú pé kí ni túmọ̀ àṣehàn ìwà òkì ẹni tó jẹ́ mùsùlùmí gidi ó mọ̀ pé wọn gbọ́dọ̀ bá ọtí lọ́wọ́ mùsùlùmí kó máa mú àwa rí èèyàn kan ó ń kírun láàmú han gbogbo wa ta jẹ́ mùsùlùmí àwọn kan wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní àtẹ̀ṣọ́ra ẹ má sọ̀rọ̀ ọmọ ìyá yín lẹ́yìn wọ́n ní bí irú yẹn kọ́ torí pé ohun tó ń ṣe tó jẹ́ bàjẹ́ tá a fẹ́ fi tẹjọ́ ẹ̀sùn yẹn òun gan ò kápùn nǹkan tìjú irú ẹ̀ náà lẹ́nu tó jẹ́ pé bá a ṣe ń bára wa sọ pé àfẹ́kí mùsùlùmí máa yan girlfriend àfẹ́kùnrin mùsùlùmá yan boyfriend tóun bá ní àlè kò tí lójú tí wọ́n jọ fara wọn lọ́wọ́ tí wọ́n máa rìn nínú street wa tó sì hàn sí gbogbo wa pé wọn ò tí ì di lọ́kọ láya tabawa rẹ̀ tó wá jókòó tó wá ń júwèé ń tọ̀ pé ó mọ lágbájá ni lágbájá o lágbájá alágbèrè yẹn kó wá ní ìjọ́ òun di alágbèrè àwọn àfáà dáhùn wípé pípé ní alágbèrè oníṣìná ó súnmọ́ kó lẹ̀ mọ́ kó tọ́ sí lára látara pé ìkan nínú àwọn ọ̀nà téèyàn ń gba ṣìṣìná ṣìná ọwọ́ òun ni mímá di obìnrin olóbìnrin tí ò tí ì jẹ́yàwó fún ni mímá dùnú àbí bẹ́ẹ̀ kọ́ ni so tí wọ́n bá fi irú nǹkan tó ń ṣe é rò ní àmì ń sọ pé wọ́n jẹran ẹ̀ lẹ́yìn wọ́n sọ̀rọ̀ òdì nípa ẹ̀ torí pé ohun tó ń jí ṣe yẹn kò tí òun fúnra ẹ̀ lójú ẹni tó bá jẹ́ lẹ́sìn tó tún wá jẹ́ lẹ́ṣẹ̀ kọ́nà má ṣe wá lẹ́lẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá ń dá a máa tì lójú kò ní í fẹ́ kó hàn sáwọn èèyàn ara ìmánì náà ni pípé ìmánì ni pé kíyàn jìnnà sẹ́ṣẹ̀ ṣùgbọ́n pé ó tiẹ̀ ń dẹ́ṣẹ̀ ó ń tì lójú kò fẹ́ kí wọ́n káwọn mọ́ díẹ̀ ara yìí má nìyí àwọn tí ò ní àgbọ́yé ẹ̀sìn wọ́n ní rárá o wọ́n nírú ẹni ẹ̀mọ̀nà ti kí ni ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe ní gbangba ọ̀tọ̀ ní tó ń ṣe ní kọ̀rọ̀ lóòótọ́ àfẹ́kí gbangba wa fẹ́ yàtọ̀ sí kọ̀rọ̀ wa ṣùgbọ́n tí wọ́n bá ń dẹ́ṣẹ̀ ní tí ò lè dúró tì ní gbangba àpẹẹrẹ pé ìmáàmù ṣì wà lórí ẹ̀mí ẹ̀ ni òun náà fẹ́ kí irú ìbàjẹ́ tó ń ṣe yẹn kó tàn aláwùjọ ló ṣe ń tì lójú ṣùgbọ́n tí ó ṣe ṣìnà ní kọ̀rọ̀ tí a tún wá sọ fún yín níta pé à àwọn ń ṣe dáadáa ń tà wọn ó mu tí ní kọ̀rọ̀ ó tún wá gbé síta pé kí ló ń ṣe yín kí ló ń ṣe yín kí la kí kí kí la burú tó wà ní kó táwọn mu tí àwọn ò pààyàn àwọn ò kọ́ ọmọ èèyàn ṣògbó owó irú wọ̀nyẹn àwa ò ní sọ pé ó dáa jẹni tó ń ṣe ní kọ̀rọ̀ lọ báwọn kan ṣe máa ń rò wọn alẹ́ tó ń ṣe ń kọ̀rọ̀ yẹn ara ìpayọ̀ ọlọ́run ló ń jẹ́ kó máa tì lójú ó ṣe ń jì í ṣe eléyìí tó ń ṣe ní gbangba yìí ó láyà sọ́lọ́run ọba kò dẹ̀ ní so irú ẹni yẹn kò ní kò ní ọmọlúàbí tá a fẹ́ protect ẹni tó lọ́mọlúwàbí lẹ̀sìn ọlọ́run ọba ní ká protect ká má sọ nǹkan tí ò dá nípa ẹ̀ so irú eléyìí ó fúnni nígbà láàyè láti sọ̀rọ̀ ẹ̀ ní sọ tó yẹ kó jẹ́ ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n tí ò ní jẹ́ ọ̀rọ̀ ẹ̀ yìí ẹnì kẹfà àbí keje ni ìkeje àtàrí wọ́n ní tá a bá fẹ́ ròyìn èèyàn a wá rí pé kò sí nǹkan tá a lè ti ròyìn ẹ̀ tí wọ́n á fi mọ̀ bí ò jẹ́ ká dárúkọ nǹkan kan tó fẹ́ jọ bí àbùkù lára ẹ̀ ìran tiwa àwa yóò bá kò sínú ìṣe wa pé ká máa fojú ẹlẹ́sẹ̀ mẹ́wàá kà a máa ń fẹ́ fún ẹni tí nǹkan bá ń ṣe ní ọ̀wọ́ pé ká má sọ́kù lórí àwọn ẹ̀yà míì haúsá pàtàkì rẹ̀ nínú ìṣẹ̀dálẹ̀ tí wọ́n fífi nǹkan tó jẹ́ àbùkù ẹni yẹn júwe ẹ̀ wọn ò ká kún pé wọ́n ṣàìdá sòkéèyàn bá jẹ́ afọ́jú wọ́n bá júwe ẹ̀ pé áùdù wọ́n lè ní áùdù mọ̀káfò ẹni pé áwùdó àfọ́jú ẹni tó fọ́jú láàrin Yorùbá tábà fẹ́ jú ẹ̀ pẹ̀lú ojú fífọ́ àdídẹ́kúndójú ẹ̀ tábà tẹ̀ fẹ́ dárúkọ kó fọ́jú gan á ní àbàbá tó dé ìlú yẹn àmọ̀kójú òògùn kó fọ́jú là ń sọ ara mímọ àpọ́nlé èèyàn ni wọ́n wá ní tó bá wá jẹ́ pé ohun tá a lè fi júwe oúnjẹ ọ̀hún tí wọ́n á fi mọ́ àléébù yẹn ni dídárúkọ àlékù yẹn kò ní jẹ́ pà ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àwọn tí wọ́n máa ní ìdílé yìí jù àwọn àfáà tí wọ́n ń gba ọ̀rọ̀ sallallahu alaihi wasallam fi jíṣẹ́ fún àwọn hadith ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wípé tí wọ́n bá gba hadith lọ́wọ́ ara wọn wọ́n bá ní Abubakar Abubakar ká lè mọ̀ bóyá hadith Abubakar yẹn tó lóhùn ń gbà lẹ́nu ànábì bóyá hadith tá a lè fọkàn tán wípé òdodo ni àbí wọ́n parọ́ ẹ̀ ni wọ́n á júwe bábùbákar yẹn ṣe jẹ́ tó bá jábùbákar tí wọ́n mọ̀ nípò kí wọ́n ní àbúbákar tí wọ́n ròyìn ẹ̀ pé ó máa ń ṣe báyìí báyìí báyìí báyìí ohun tí wọ́n fi ń ròyìn ẹ̀ tí ò dá yẹn òun làwọn àkó ní hadith àtìmọ̀ fún gbogbo tó lóun pẹ́lẹ́ nu àmẹ́bí yẹn a lè gbàgbọ́. ní máa wá ròyìn ẹ̀ bó ṣe rí yẹn kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yìn tó máa kó àjẹni tó ń sọ ọ́ torí pé ìròyìn yẹn láti mọ̀ pé gbogbo tó bá lóun gbà wá a lè gbẹ́kẹ̀lé pàmẹ́bí tó sọ lóòótọ́. so eléyìí ni ààyè keje tó ti ṣẹ̀tọ́ wípé ká sọ tó fẹ́ jọ ọ̀rọ̀ ẹ̀yìn tí ó sì ní ní àkọọ́lẹ̀ pé a sọ̀rọ̀ ẹ̀yìn ohun tó bá ti yàtọ̀ sílé yìí ká ṣọ́ra fún púpọ̀ so anytime tá a bá ti jókòó ti àwọn èèyàn tá a rí i pé wọ́n fẹ́ máa sọ̀rọ̀ ọmọ ìyá wa kan láì dá ká bira wa léèrè pé èwo ló jọ nínú méjèèjì tí ò bá ti bọ́ sábẹ́ ẹ̀kan nú ẹ̀ ká múra pé ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀yẹn a fẹ́ akọ̀ àfitá bá tọrọ àforíjì ẹ̀lẹ́ ayé tó lòun foríjì wá tó bá dìjọ́ àjíǹde á tẹ́wọ́ fẹ́ ga àárọ̀ bù nínú iṣẹ́ wa láti fi dí ohun tá a jẹ nínú ẹran ayé so kọ́lọ̀ ń sọ aṣọ eléyìí kí n tó drop microphone lánàá tí mò creators àwọn kò ní ṣàkíyèsí wípé ohun tí mo fi dáhùn yẹn bó tiẹ̀ jẹ́ pé òun náà ló wọ́pọ̀ nínú nǹkan táwọn tí wọ́n ń create content máa ń sábà ṣe comedy àti entertainment àwọn àtòlú ṣàkíyèsí pé bàtà wọn kan wà tó jẹ́ pé iṣẹ́ gidi ni wọ́n kọ́ ìmọ̀ gidi ni wọ́n mọ̀ ìmọ̀ yẹn náà fi ń create content tó dẹ̀ ń ṣe àwọn èèyàn láǹfààní wọ́n á tara ẹ̀ pawó lóòótọ́ bí ẹni tó kọ́ nípa bóyá ṣẹ̀ríà lọ látòjú ẹ̀ kó wá jẹ́ pé níjojúmọ́ á máa ṣe clip wípé látòjú ẹ̀ obìnrin tó bá sá ní abẹ́ ọkọ ẹ̀ tọkọ ò sọ pé òun kọ́ ó wá lọ sílé wọn fún ìdí ọdún mẹ́rin ọdún márùn-ún ṣé ìgbìn yẹn ti já àbí kò tí ì já ó wá mú dáhùn wá wípé nínú ṣẹ̀ríà o tọkọ yẹn ò bá sọ pé òun kọ́ ìjẹ ò já ìyàwó náà ni irú yẹn àwọn èèyàn máa láìkẹ táwọn tó láìkẹ bá kọ̀ á fi pawó ṣùgbọ́n tó bá jẹ́ pé àníyàn ẹ̀ ni pé òun fẹ́ fi educate àwọn èèyàn gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lánàá ìyẹn ò ní máa jẹ́ content burúkú so atúnṣí atúnyẹ̀ lẹ́ẹ̀kan sí pé content tó bá fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ dáadáa téèyàn bá fi generate owó kì í ṣe wọ̀ náà tí kì bá wá ṣe ẹ̀sìn tó bá jẹ́ nǹkan dúníà ni la mọ̀ má kò júwe kéèyàn jẹ́ mechanic ó wá fẹ́ ran àwọn tó ní mọ́tò lọ́wọ́ wípé kì ṣe gbogbo ẹ̀ náà ní kẹ́ máa nílò láti gbé lọ sí workshop tó bá start mọ́tò ẹ̀ tí ò bá dáhùn kílẹ̀ ẹ̀kọ́ check lọ check orí bátìrì kó wá ṣe fídíò ó fi yàn fáwọn èèyàn tó bá check orí bátìrì tí bátìrì ò ní problem kílẹ̀ ẹ̀kọ́ check lọ check fuel line bóyá first week ló ti block ó tún so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa wá ń ṣe láti gbàdégbà àwọn èèyàn ń wò ó òfin ń pawó ṣùgbọ́n iṣẹ́ tó mọ̀ tó jẹ́ ṣe halal òun ló fi ń dúró ti content yẹn ìyẹn ò ní ṣe wọ̀ so èyí tí mo fi dáhùn lánàá yẹn ó lè jẹ́ ká gbọ́ yé pé gbogbo content pátápátá la kó pọ̀ pé kò dáa rárá èyí tó pọ̀ jù nínú content entertainment comedy ni mo fi dáhùn mo ṣe dáhùn rẹ̀ pé bá jẹ́ kó ṣàǹfààní kò ní jẹ́ haram so ká gba question kan àbí méjì fún alẹ́ yìí ẹni bá ní béèrè àmín àjọ sáré béèrè òkè kò sí béèrè lálẹ́ yìí alaikumus salam wa rahmatullahi wa barakatuh naam nígbàtí naam naam naam eh, náfílà ló ṣe ṣàlàyé ẹ̀jù ni irun ọ̀ràn ọyàn náà àfẹ́ kó da kí kó join èyí tó bá wa táǹkì yẹn ló dáa jù náà ìbéèrè wọn ni pé nígbà tí mo ní ẹni tó wọ mọ́ṣáláṣí tó bá wa pa tí ń kíjọmọ ọ̀tọ̀ wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tó ló fẹ́ yan náfìlà pé kò tọ́ kó ṣe bẹ́ẹ̀ wọ́n ní ṣé náfìlà nìkan ni ò tọ́ ká dá kí ni ṣé a máa túmọ̀ sí pé a lè dáhùn ọ̀ràn ọyàn kí lẹ́yìn ìmáàmù nígbà tó bá ń kí ọ̀ràn ọyàn lọ́wọ́ àti náfìlà àtọ̀ranyàn àfẹ́ kó dá kí kó fi àníyàn kó ń fẹ́ kí ọ̀ranyàn kó fi tò lẹ́yìn imam tó ti ń kí jọmọ́ á ní ládàá jọmọ́ pẹ̀lú àníyàn ti ẹ̀yẹn bó ti ẹ̀ yapa sí àníyàn irun tí imam ń kí jazakallahu khairan. yes. Uh-huh. now. báwo ló ṣe jẹ́? Báwo ni ẹni tó ń jí ẹ̀ṣẹ̀ dání kọ̀rọ̀? Báwo ni ká ṣe kakún nínú ẹ̀sìn? Ṣẹ́ni ire ní àbẹ́ni ibi? Kìí ṣèyàn dáadáa. Ṣó ti yé? Ṣùgbọ́n bí ò ṣe jẹ́yàn dáadáa tó yẹn, ohun tó ń jí ṣe ní kọ̀rọ̀ yẹn, ìbẹ̀rù Ọlọ́run tún mú díẹ̀. ìtìjú tún mú díẹ̀ ni ò ṣe fẹ́ wá ṣe ní gbangba tó ti yé sì bó ṣe ń ṣe ní kọ̀rọ̀ yẹn tóun náà bá ń bẹ̀rù pé ah, ọlọ́run má kà wọn lórí ẹ̀ṣẹ̀ yìí tó wá ń bẹ ọlọ́run ọba ojú ń tì í kí wọ́n má kà wọn mọ́bẹ̀ ó ń bẹ ọlọ́run ó súnmọ́ pẹ̀lú tó ń bẹ ọlọ́run ó ń tíráì láti kó rẹ̀ nígbàánu ó súnmọ́ pé láìpẹ́ láì kó máa fẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ ṣùgbọ́n tó ń ṣe ní gbangba tó fi yangàn wípé ẹ̀yin lẹ mọ irú ẹ̀sìn tẹ́yìn gbàǹtí àwọn olè máa wà àwọn ọmọge ìràn tí wa àbẹ́yìn lẹ́mọ́ ń tẹ́gbà lẹ́sìn ọlọ́run ló dá ló dọ́tí ọlọ́run ló dá gbogbo ìtẹ́yìn náà mú ẹ̀sùn máa ní ká má mutí irú yẹn àti fi ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ ó máa ṣòro fún un torí pé ẹ̀ṣẹ̀ yẹn ò tiẹ̀ tí lójú tó ti yé àkàso kò dáa ká máa jí ẹ̀ṣẹ̀ dání kọ̀rọ̀ ṣùgbọ́n ó sì dáa ju ká máa fi ẹ̀ṣẹ̀ yangàn lọ ṣúklẹ́à alhamdulillah káfíń ẹ̀ṣẹ̀ last question a nílé ìgbà mímọ́ ká má dìlé ìrun bismillah ẹ bá pe azan. Okay. Allah Thank you.